ọwọ́ ńlá dáàmà gbàrí dúkìá náà tí ó fi jẹ́ tẹnìkọ̀ ọ̀gbọ́n lórí ilẹ̀ ó pèsè rẹ̀ tí bẹ̀ dáwà lórí ilẹ̀ ó jẹ́ ọ̀nà tí dúkìá yóò gbà máa jẹ́ tẹnìkọ̀ ọ̀tán nígbà tí yẹn dàgbà ló bá jẹ ẹni. torí ẹ̀ ní ìsinmi lọ kọjú sí ọ̀nà stadium àwọn iléeṣẹ́ bá dámọ̀ ẹnu sọ pé ilé alájí abdulrahim ni ilé abdulkarim ni mọ́tò àdúrà kìí ẹ máa rí ìtàkùn ọ̀dà pẹ̀tù ni bẹ́ẹ̀ náà ni wọ́n ń dúpọ̀ tẹ́lá tó ń wò ní ọ̀sọ̀ pé àìjọba ló lé lé ètò ọlọ́run. nígbà tí ilé Abdullah tí ó bá di ilé Ibrahim ọlọ́run tó tó kalẹ̀ ló ti rí bẹ́ẹ̀. rárá wọ́n ti gbà àwọn ti fún lágbájá. gbogbo dáhùn ní yẹn gbogbo ẹ̀lọ́wà ní ìjẹ̀lá ìjẹ̀lá ìpẹ̀pẹ̀ ọ̀nà ọ̀yá gbogbo látọ̀ ẹ̀yà tó wọ́n ti kò lọ bẹ́ẹ̀ yóò bá ọrụ wọn ọrụ ó láyé kìí ṣe tí wọ́n lọ́dọ̀ náà bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀nà míì tí nǹkan bá ń gbà á ti ṣe èèyàn pé bàbá tó ètò ọlọ́run bá ọlọ́run bá wọn ó yẹ ká mọ̀ wípé gbogbo ìlànà pátápátá fún ti ọlọ́run bá wa tá a bá tọ̀ nígbà tá a kúkú ní ipa àtàkàtà nípa abáyé ètò tí wọ́n pè é pátá ni yóò mú ká yóò rọrùn gbé báwọn àti òpó yóò rọrùn tí èsì pátá náà là pé yóò rọrùn. àmọ́ bó ti a kàn gbọ́ nínú àbárí ọmọ ìlú tí a ti ń bọ̀ náà sì ti ń bọ̀. ní mo ṣètò bẹ́ẹ̀ lè gbé bẹ́ẹ̀ pẹ̀lú rọrùn fún yín. wàhálà mu ẹlọ màdájú pé àwọn dúkìá yìí ọlọ́run ti pàdánwò ní o ọlọ́run ti sì síbi ọ̀dọ́ wa òun ló sì ní ó ní àwọn dúkìá yìí àwọn àtàwọn ọmọ yìí bẹ́ẹ̀ ni pé ọlọ́run ló sì làwọn kan yìí ṣùgbọ́n ń parí pé èyí tó jẹ́ pé ọ̀nà tọ́lọ́ ńlá kalẹ̀ la fi ní bẹ́ẹ̀ ni

alákọ̀ọ́kọ́ làdánwò dúkìá nígbà tá a bá ń wà bẹ́ẹ̀ náà làdánwò dúkìá nígbà tá bá ní bẹ́ẹ̀ náà làdánwò dúkìá nígbà tá bá fẹ́ lò ẹni bá yẹ lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta kò sí àbẹ̀tọ́lọ́ àti tó bá táà nínú ẹ̀lùmí pàtì lọ́nà kan bí ìrìnàjò lówó lónìí lọ́nà láì ìgbà tó wọ́n gbé tán lọ́wọ́ kó bá ìyẹn ìgbà tó kọjọ tán ní òtórí tọ́lọ́run lọ́nà nígbà tí ń náà ní òjò tó jẹ́ ọ̀nà náà ọ̀nà kan ló fi pàtì ó fẹ́ ìlọ́nà ẹlòmíì fẹ́ ìlọ́nà mẹ́tẹ̀ẹ̀ta òkójọ bí ìrìnàjò yìí nígbà tó dé náà kò rántí ọlọ́mọ ìgbà tó nà kò náà débi tó gbà ibi tó ti bá àrùn lọ́wọ́ pàdé ẹ sì lápòjú rẹ̀ lọ́wọ́ ìkọ̀tàn wọn rí ní ìṣẹ̀lẹ̀ láyé. ẹlòmí ó fẹ́ yìí lọ́nà kan yóò pàṣẹ lọ́nà méjì ẹlòmí ó pàṣẹ lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tó wá jẹ́ ní ọlọ́ọ̀tọ́ náà wá sàánú. ìlà àwọn olùmọ̀ owó ọlọ́wọ́ bá la na rẹ̀ kalẹ̀ tó dá lórí kápòjọ ní ní ìtọ́jú lè ṣàfihàn fún ìwọ́dà òwúwa kódà bẹ́yìn ní rí kójọ títí tó fi kó láyé ìdí ó lọ́kẹ̀ náà ni pé ó mọ́ ọ̀nà tí ó ẹ̀sùn táwọn kan ihe ayé wọ́n sì tán wọ́n lọ láàrin wọn tó jọ. ọlọ́run bá ń gbọ́ àwọn àtìlẹ́ nígbà tí ọba tẹ́rẹ̀ ọlọ́run yẹn lọ́rọ̀ fún àyè àwọn èèyàn ọlọ́run náà lónìí fún àyè jẹ nínú ó sì lọ ọgọ́ta ọdún tàbí bẹ̀rẹ̀ láyé. ẹ̀mọ ọwọ́ náà bá ti máa ń ṣe tó jẹ́ pé ọmọ téèyàn bí ẹni tó dàgbà tó láyé tó wá tó bímọ nígbà tó di ọmọ ọdún mẹ́rin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five years àbọ̀gbọ̀n ọdún ló tó bímọ. ìgbà fọmọ yẹn mú ọ dàgbà kó tó di pé ń ṣiṣẹ́ ẹdún ogún ọdún kù. ó ti ń lọ bí twenty years kódà àwọn ètò yájú nìyẹn ọmọ yẹn náà lọ́lọ́run ti kádà pé padà máa bọ́ ìyá àti bàbá òun jíjẹ mú ó fi rọrùn lápòjú rẹ̀ tí wọ́n tó bí wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n tó bí wọ́n ti ń wọ́n ti ń rà àmọ́ nígbà tí bẹ́ẹ̀ lọ́wọ́ bá sọ agbẹ́ ayébíò ayébíò ayébíò ọ̀nà kan tí ò ní jẹ́ kọ́rọ́ òun sí ọ̀lá ọlọ́wọ́ bá sọ ọ̀nà torí ẹ gbogbo ẹ̀rọ fún wa nínú ìlànà ọlọ́wọ́ bá sọ àlà ọlọ́wọ́ máa lọ ní ọ̀nà kan ọ̀nà bíbélì náà ní lọ́nà òun tí náà fún ìsínbẹ níbi àìtẹ́lẹ̀ yóò sì dúpẹ́ fọlọ́ yóò sì béèrè ẹ̀ ọ̀sá àfìdí níbi nínú níbi nínú níbi kíkójọ òníkọ́ àdúgbò bá kó lọ́dọ̀ náà nígbà tó bá tún náà ọ̀nà ọlọ́run ló náà ọjọ́ ọjọ́ náà tọ́wọ́ ajẹ́ pé ọmọ òní ó ní nígbà náà wọ́n tẹ́ àbẹ́rẹ́ wọ́n tẹ́ ìmọ̀ jẹun tí ó mọ̀ tí ó mọ̀ yóò gbà náà wọ́n tẹ́ ìmọ̀ aláfọwọ́ gbà náà wọ́n tẹ́ ní ìsinmi wọ́n ti gbé ìyá mi kó làbúlé ipò wàhálà yìí tó àmọ́ nítorí kó ti mọ́ra ìdánilọ́ tó dára ẹ̀ka àmọ̀jù ìgbẹ́nẹ́tẹ́ sí mi ìwádìí lọ jókòó lásán torí ìkàtí ìyàbá bá dàgbà ọlọ́wọ́dì àbá bá dára dára dára tí máa wà lára ẹ̀ tí ó fi tí ó fi délé yóò fi lọ sàárè. ẹni pé wọ́n fọwọ́ pa nǹkan kan náà lórí ẹ̀yìn nínú bí wọ́n já lọ jà ní bàtà kan ni wọ́n ní ẹ̀yìn ọ̀kan ni wọ́n ní wọ́n. ẹ sáàjẹ ẹ máa fi kẹrẹ wọ́n ti jẹ́ wọ́n gbẹ́ lórí ipò ìyàwó lẹ́yìn náà. ìta ẹ̀ka ó dà kò lórí ẹ̀wọ̀n wá lóṣù kan sì níbi London ẹ̀ máa padà sílé. ìfọlọ́mù nípa àrísìkò ìyá òtútù orúkọ lè mọ iye káàrọ̀ àtìlẹ̀ yóò sì mọ ìgbà yẹn lòdì lọ yóò mọ ìgbà yẹn lọ́wọ́ yóò mọ ìgbà yẹn lọ́wọ́ gbogbo àwọn táwa láyé pátá sátẹ́mi bá gùn gbogbo àwọn ilẹ̀ ní àpọ́lọ́n kó fẹ́ nìkan kò kó fẹ́ nìkan ìyàtọ̀ rọ̀ lẹ́nu gbogbo àwọn táwa ní ìlú ìlẹ̀ tí bá ti náà lájọ náà ti lọ pé ah, a kó ìwọ náà ẹ̀sìn tá a ti náà tí wọ́n ná lẹ́rọ wa lórí àdíkáwà náà ná dáǹgẹ́ ná títí òní tí ó gẹ́ta ọ̀dọ́ ní ọlọ́run òkò lé ọlọ́wọ́lẹ̀ kan náà ní àjọ ẹ̀ òun náà fìtí náà ló ti jẹ́ báwa náà ebi tá a púpọ̀ títẹ̀ ń pèyàn lówó púpọ̀ àtàwọn gbogbo ẹ̀ ní wọ́n tẹnu ọmọ adámà alhàlálù nígbà wọn àhàlà bí ẹ́ ti fi ayé sọ̀rọ̀ aláàlì ti ẹ̀ ní tó máa ń dé ọ̀dọ̀ ẹ̀ irú ọ̀nà yóò kó gbà wá owó aláàlì dúkìá aláàlì tó bá ti tẹ̀ lọ́wọ́ kò fẹ́ mọ́ ibi tó wá. ṣé kò tẹ̀ kẹ́ni ọlọ́run láyé ni. irú eléyìí mi sọ́ra máàlù wúwà báálá àlè àdánwò dé.

títínà àfikò yìí nìyẹn o títínà àfikò jọ Allahu Akbar yóò máa wà nígbà àyà ẹnìkan jọ náà bá tó fún lọ nínú kí ayé ewu ńlá ni o ewu ńlá ni kódà àwọn èèyàn máa àwọn àrùn wọn máa wọn pé kárí kójọ ni ó dáa ni ló lọ́sàn balẹ̀ ni àbí ká máa gan ká máa rí gan náà ẹ̀sìn àkíyèsí kankan wo gbogbo àwọn ànájọ́ ọlọ́run pátápátá tájọ tó fi ninety something percent ẹ máa gan ẹ náà lọ́lọ́run ti ìgbésí ayé wọn. àmọ́ dáa lu ẹlòmíì lọ́wọ́ ká lè mọ̀ fóun sì ṣe bẹ́ẹ̀. ànígbà kan lọ́wọ́ dáhùn sálà tó jẹ́ ànábì àlùmọ̀ yìí tí ò sáré bíi mọ̀ lẹ́yìn ẹ̀ máa gan ni. kódà yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní nǹkan kan láti sábọ́ ká tó máa gan nígbà tó ti tẹ ọlọ́run ẹni tí ó gàn tó fi kó láyé. èyí ń sọ jẹ́ pé dúkìá ẹni akúbárò hàmù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn lónìí láìka wà yìí torí tí àdánwò bá dé a máa ń tọ́ pínpín a sì máa ń tọpa kí làásìgbò ìfòòró ìdààmú tó gbá òjò kan tó gbáyé kan pàápàá jùlọ àwùjọ wa gan kí ló bí fitna tó tàṣírí náà yóò tàǹgbé báàsì lówó àtìgbà tá a ní tán nígbà kan máa dá máa ní ó pààrọ̀ ojú bọ́ mi فهو الفصل فيه وإن قعد فهو الفصل فيه بينظر بينظر owó ìlú ó dàtọ́ ti pé kẹ́rin àdámùbù fi aláàrẹ̀ dúkìá rẹ̀ ni irú kìláàmù lẹ́yìn tó yùnà ò lè ṣe olówó ṣe nípa ìṣirò kò sì ní fi náà bílá jẹ̀yìn ìyáàmù yẹn nínú ìsìn wá ń ti tí àwọn asẹ̀lápá mi ti irú tó dùnmọ̀ ò ṣe olówó ń ṣe torí pé kí wọ́n máa ń yàwó jẹ́ wọ́n má nígbà tá a pè yàn pé àwọn ti dé ti dé Ebe rárá ìfọ̀rọ̀ ọjà láwọn àlejò ẹ̀ ti dé tó tó gbogbo òbí tí ayé ẹ̀ máa ti pè é wọ́n fẹ́ rà wọ́n fẹ́ tà aláìlú ti jẹ́ bí ni o sọ̀rọ̀ ọjà ni torí pé ìròyìn ti wà níbẹ̀ pátápátá sísọ náà kò ráyè wọlé mọ́. mo ti bẹ́ẹ̀ náà kọ́ dídà mú ịnụ tó inú ètò ọlọ́run wa táǹkì ààrẹ nínú ìlànà rẹ̀ onígbéláyà sí ìrìnà rúbì ìlànà kó ti bàjá ìjọlọ bá sọ pé òjẹsẹ náà ló jẹsẹ wà láàrin àbí nítorí ó ọmọ náà ló ó ti bẹ nínú ọmọ mọ̀nà àrùn ẹni tó mọ ìwọ ọgbẹ́yìn owó ní kójọ wàlẹ̀ntàlà hómọ̀ ìgbìlàtà ó gbé sí ìtọ́nà ọ̀pá tẹ́kọ̀ gbé sí kìí ṣe dọkàn rẹ̀ ó ní òjòrò náà ọwọ́ rẹ̀ ló wà tó sí lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ wọn wà nínú ìjókòó kan abẹ́ yẹn ó fẹ́ kó mi apọ̀ ń bọ́ kò pé ìgbọ́ ọ̀rá ní lọ́dún náà. àwọn èèyàn kan wọ́n ń sọ̀rọ̀ bíi tọ́pù kejì síbi tọ́pù kejì àbí tọ́pù kẹta lẹ́yìn mi. wọ́n á gbọ́ sẹ́yìn yẹn ń sọ fẹ́ẹ̀lì kejì rẹ̀ pé kí ni wọ́n àkọ́kọ́ bí mi lọ́wọ́ báyìí tí ìrìnbí wá lù gbogbo ìwà gbọ́dọ̀ náà àti tó bá jọ bẹ́ẹ̀ kí ní sọ pé mò ń ti láyé iṣẹ́ ẹ̀ ní mò ń ti àwọn ọmọ ti tẹ́ lọ báyìí wọ́n bẹ ní ìdí ọjà níjọ́ tí ìgbà rówó rárá tó wò wọlé dáadáa ní seven hundred thousand èdè nígbà tó tó ṣẹ́jú kan wọ́n á wọlé tán lẹ́yìn. o eh, ara rẹ̀ ní o kò two thousand lójúmọ́. ọ̀rọ̀ kò

rẹpẹtẹ owó tí ń dààmú ẹlòmíín tó di ọ̀rọ̀ náà sí ẹ̀rọ náà Islam ẹlòmí náà owó yẹn lójúmọ́ owó tẹ́lòmíín kò sọ pé ni owó ni àásọ àájẹ ni ni àásíṣẹ́ ni ìgbòkè ìgbòdò onílọ́dúnbọ̀ ni ó sọ sàárà lọ́jọ́ ìyẹn ni pé ní ìyẹn yóò dára ju báyìí tó lè tó lè mọ. àpèjúwe ìjọba ọjà ìdáwọ́ láti àdáhùn táwọn èèyàn wà ní ọ̀sán àgbè ìjọba ìkọjà fà tó lówó là ń bí mẹ́lẹ́ láwùjọ pé owó tó pọ̀ ní báyìí ló wọn. tí báwọn èèyàn péréte náà darí sí bí ọjà òmọ̀gbẹ́nìkan ò wá dára lọ sí gbogbo ọjà wa láwùjọ ilẹ̀ yorùbá yìí kò sí kan tó mọ̀ ẹgbẹ́ èèyàn kúrò ń bẹ̀ lọ sí padà ó wà tẹ́fà bọ́ sí ìlú mi àbọ̀n mi lórí ilẹ̀ ìmìtìmìtì hundred percent ló ti dá tọ́jà ó ti dá hundred percent tó ní tẹ́fẹ̀ nìkan àti kòkí kòkí òsì ní wọn kájà lọ torí kò sẹ́ni tó wà á rà tó tilẹ̀ kùn ọ́ nìyí. títí náà nínú owó nínú rẹ̀ òun ni ogun ni kí ni lè ọlọ́run padà ọlọ́run ọba tó tóbi ní o tó yẹ ká mọ́jú tóbi rẹ̀ ó fún ni lọ́wọ́ ó tún wá ṣe sí bẹ́ẹ̀ náà lùkọ́ tó tóbi lọ́wọ́ àkọ́rọ́tọ́ ẹ̀rá bẹ́ẹ̀ yíyá sì ní lóòótọ́ torí ní yóò bá gbà padà ṣé yíyá náà ṣe ṣe yá ẹ yá mi kí n fún yín padà ọlọ́run ló àwọn ya. tó ń ṣẹlẹ̀ àti òṣẹlẹ̀ alágùnṣe àmì sọ àti àrùn sọ ni. ọlọ́run ní kí èèyàn tí ó fún ní tó yá ni ọ̀nà tí ń gbà sàn yóò ju ọ̀nà lẹ́yìn ìfẹ́ dáa fún ọdún oṣù yàmù lọ nínú yọ zakat, nílùú kọ̀ọ̀kan ògúnmọ̀tọ́ la wà zakat yọ zaka ti yọ zakat ti yẹ ní Ìbàdàn wọ́n yọ zaka bójútọ́ bó ti yẹ ní Ìlọrin àwọn wọ́n kí á mọ̀ wá pariwo ọ̀rọ̀ sí báyìí tó pé táníkà tó ń sọ pé mo ti gbà ó ti tó ibi tó pọ̀ dé. ìjẹta ìjẹ ìjẹta àgbàkan saki kódà ní ìdàrún àgbàkan léwé táìgà mọ táìgà ọmọ sọ bẹ́ẹ̀ tó pé nínú àwọn owó àláàlì táwọn èèyàn ní ẹlòmíì lè bọ́ ìlú òfin ọ̀sọ̀ yìí bóyá tó yọ oṣù kan àwọn tó yọ ọdún kan ó sì yọ wọ̀ láàyè. ẹ̀wọ̀n àti sàkáàtì ẹ̀. ọ̀nà tó nìyẹn o nínú fífínà kánáwó nínú rẹ̀ òun ni káná kámá lè na fẹ́ni tó dọ̀rọ̀ ẹ̀yàn fún ni láti ná nínú ṣẹ̀rí ọlọ́run. bí ọmọ bí aya tẹ́yọ́sì ni èyí náà àbúrú ni rẹ̀ ò lọ́dọ̀ ọlọ́run tó wa ta'ala àwọn ilé iṣẹ́ ọlọ́run máa sọ̀rọ̀ nínú nínú ayé àbí nínú àwọn àwọn tí ò ná tó yẹn fi mú wọn ò yọ zaka wọn ò fáwọn tó lọ́rọ̀ rẹ̀ láti ná wọn lórí àwọn ọ̀rọ̀ pẹ̀lú àwọn kẹmọ́ tẹ̀lé tí ó kọ́ rẹ̀ lọ́wọ́ lù tó tó bá fún ìtọrẹ ìtọrẹ tó wá sọ̀rọ̀ sí lè nìyẹn yóò wá fún ẹlòmíì ó ẹ wá wo aya tó ráre ẹ wo ọmọ tó ráre wọ̀nlá ìkíkà ti ń bẹ lọ́wọ́ àwọn tó wọn. láwùjọ tá a wà yìí náà ọkọ̀ káwọn gẹ́gẹ́ àti ní sàpèjúwe yìí lẹ́mọ̀ rí láwùjọ láìrìn jìnà ìyàwó ráre ọmọ bíbí inú olówó ráre àwọn ọmọ gbèrè pé tó ti gbẹni sàgbà ìyẹn tọ́rọ̀ yẹn ti gbẹni àbótítán ó ti bẹ nítorí ipá àti ìtọ́tọ́tù náà ló lọ nílọ kí ti ìfàkíánà ní ti ẹni tó wá lé dúró àwọn eléyìí ètò kánà ní lè wá ní ṣàyàfín àbìnà lèdí náà yóò fi kó náà wá láwọn ìyá àná àwọn táwọn náà fi fẹ́ wọn ìnáwó ẹ̀rẹ̀ rẹ̀ nìkan tó jẹ́ pé dúkìá pọ̀ lọ́wọ́ ẹ̀ ayé ara táwọn èèyàn ronú pé bó láti lówó pé iye nígbà wọn báyìí máa ń gbà kó tó wá o olùkọ́ máa wọ orí yẹn dáhùn ẹjọ́ wọn ẹ gbọ́dọ̀ ẹ̀ táyà ẹ̀ sì láàyè àwọn ẹ̀ tó lórí san gbogbo oye tí ó gbẹ wá kódà tó ń kọ́ lórí wà ní London fún orin kan tí ń kọ lọ́wọ́ onímọ̀fẹ́ yìí wà o òun tún máa jí lára ìwọ̀n bọ̀ Nàìjíríà gbogbo tó bá máa ná sádà lóhùn tó bá tó wá dé àpótí tó kò fi owó lọ. ẹ̀rí táwọn èèyàn ti náà tí wọ́n yọ kí wọ́n tó náà tí wọ́n ti máa bá àjẹun bóyá fífì tàbí wọn lẹ́yìn ẹ̀ráwọ̀ rẹ̀ rí. àwùjọ tá a wà nínú ẹ̀mí o tí kóńgò ráìsẹ̀ nìkan tán ọ̀sẹ̀ méjì kò ní ìrà kóńgò ẹ̀yọ̀ kan pé àwọn ọkùnrin owó ilé mi náà ọ̀sẹ̀ méjì kò ní ìrà ibi tó mú ìtọ́jú tí ń parọ́ odidi ẹbí tí ó ti tààrí ọmọ títà ẹ̀mọ́ ìdí o ẹ̀tọ́ rọ ní o ní bá mú ní ẹ̀mọ́ mú kan ní kù ẹ̀rọ ara àjọyọ̀ kan náà àjọyọ̀ kan

yóò tó jẹ gàrí yóò ní jẹ gàrí nínú ẹ̀. àyíká ẹ̀kọ́ ni. fàlàyé ń dùn ìṣẹ́ rẹ̀ hàn án náà owó owó owó owó ni owó ni owó ni ẹnìkan ò nílà nínú adúrú ẹ̀ nílámù ní ìtàkọ̀ ẹ̀rí pàpàdà dídé òkú wà láyà ní pẹ̀lú bẹ̀rù ọlọ́run tó bẹ̀rù ọlọ́run níbi níní ó bẹ̀rù ọlọ́run níbi kíkó jọ ó bẹ̀rù ọlọ́run ọba níbi nínà mo mo jẹ́ màmú ní kó ní yóò mú ìṣòro àwọn ọlọ́pàá tí mo sọ ni ìjẹ́ ìgbà bóyá tí ìgbà ṣe fi ìfẹ̀sán sádàrú kátó parí sọ́lá lọ́jọ́ yẹn ìjẹ́ sọ́ni tó jẹ́ àwọn nígbà yọ fèsì náà ni wọ́n á ní bàbá mi wọ́n sọ fún àwọn tó súnmọ́ mọ́ gbàgbọ́n sábà mọ̀ pé à ọ̀rọ̀ wó lé o wọ́n fọ́ ta àpò ní ìwọ́n tó mọ́ kó bẹ̀ mọ́ àfẹnukú fi lé nìkan ọkàn kan fún olùsọ̀ láti bẹ̀rẹ̀ kan náà nínú ọ̀dọ̀ ọ̀rọ̀ bá gbà ní o náà bá wà náà tí ìmọ̀ náà ti bàtì àwọn kan ló máa ń lọ́gbà ní kẹwọn bó sẹ̀yìn àtẹ̀mí náà ló ń ṣe bẹ́ẹ̀ o ti bó wọ́n ni ńlànà ní àkọ́ àti tó bá ṣẹlẹ̀ bí àti sáfẹ́ ìdọ́kan padà ilé pàtàkì gbọdọ̀ ìjára wa lẹ̀ bí ọmọ ìyẹn kò sẹ́ni tí ò ní fún un tó bá wọ ọlọ́run àti àti tó tó ti gbẹ̀mí ẹ̀ ti bẹ́ẹ̀ òun àtàwọn ọmọ ẹ̀ àmọ́ náà máa sọ pé o ní rí rẹ ṣe lórí àwọn tí wọ́n bá tó bá jẹ́ pé mi ò tóbi ń bàjá mi o ò rẹ ṣe lórí wọn. níbi tí dúkìá yẹ̀ gẹ̀rẹ́ òun àmúwásáyé onífẹ́ ànímù kàkà lọ́lẹ̀ á sì lọ túláàsì eléyìí náà ó tó kó ṣe wá kó jẹ́ wá rù fún gbogbo ẹni wá kù láyé ọmọ ènìyàn ó máa sọ wípé àjọ̀gbọ́n kan ọ̀fẹ́ léwu aláfáàndùrù nì nígbà tó ní ó bá lọ nígbà tó ti pé ó tẹ́wọ́ báyìí

àmì ti jáde kó láyé láàbí kankan lọ onímọ̀ nínú ẹ̀kọ́ ẹ̀yíká ìgbókù ń bẹ̀ ó dálé ẹ̀kọ́ mi o ti bá tó ń bọ̀. torí àná sọ̀lọ́dọ̀ àárẹ̀ wọ̀sálà ó lè ti bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lókè nígbà yẹn tó yẹ pé kò sí wòtù mọ́ yóò lọ náà ni tẹ́tẹ̀ wá ń sọ rẹ ẹ̀wọ̀n lágbájá ìwọlẹ́wọlé ìyá ẹ̀ ọ̀kan bẹ níkan ìsọ̀mí ìsọ̀yẹ́ fún tẹ́lẹ̀ òun bẹ níbi láì ọ̀dìkánlẹ̀ ní kò láàrin ọjọ́ máa lọ jẹ́jẹ́ ara rẹ̀ àwọn náà lọ ní ìmọ̀wòlẹ̀ dárẹ̀ láàmú bí i ti ga tẹ́lẹ̀ lọ́dún wá fún máa lọ jẹ́jẹ́ àwọn náà ni wọ́n ni kódà wọ́n ní ìdí òtọ́ wọ́n wà kàn ìdí òrọ́ wọ́n wà kàn torí àbúrúkú sọ láàpà tó lè káà ní nígbà tó jẹ́ pé ẹsẹ̀ méjì àpọ́nlé mi pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ẹsẹ̀ méjèèjì ti wà ń bẹ̀. àwọn àti ẹ̀fẹ́ sọ̀lá wọn ní àbúrò pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àbí nìka. ìṣòro ọ̀fẹ́ ìrìn nìkan jẹ́ ni torí pé ti kóró ara yín bínú tẹ́lẹ̀ ara afurasí ni ènìyàn mọ̀ jẹ́ wọn ní àbúrò pẹ̀lú. torí òun ti ń lọ sí nǹkan lọ́wọ́ ẹ̀ kẹ́mi ó kàn mọ́ lókun nǹkan ní nǹkan ló fẹ́ máa sọ̀rọ̀ ń pẹ́. ìtàkẹ́jẹ́ ẹlẹ́kẹ́ ni fi parí ẹ̀ nínú tí a ní ti méjèèjì tó yé méjì nínú sọ̀rọ̀ Bukhari àti sọ̀rọ̀ èlè náà mọ́sí ọ̀rọ̀ ìmọ̀ lọ́wọ́ sàárà lọ́rọ̀ yẹn wà kẹ́lùmọ̀ ìgbó lẹ́gbẹ̀ẹ́ àwọn ilẹ̀ mẹ́ta kan nínú bàní Israel ẹlẹ́tẹ̀ àtẹni tí irun ẹ̀ ti jẹ tí jẹun jẹun ti jẹun ẹ̀ tí ò nínú lórí mọ́ tó di orí di kòboro mọ́ lórí òní afra àti áámá àtàkọ́jú ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ló wájú àdéhùn yẹn ọlọ́run bá dán wọn wò. ọlọ́run rán màláìkà kan wọn ọ̀pọ̀pọ̀ lọ bẹ́ẹ̀ lọ́sẹ̀ ṣe ń àpapọ̀ òye kí ló wọ̀ jù láyé láì ó ní lóhùn mi pé ní máa ń sáwà náà bẹ́ẹ̀ tẹ̀ máa wà ní ní ọ̀dàmú kan àbí tẹ̀ wà tó sọ pé àtọ́wọ̀ bá ti tẹ ilé kọ́lọ̀ ń pa àwọ̀ tí ó rí bó ṣe rí kọ́lọ̀ máa ń padà pé fún láwọ̀ yìí. lọ́ba sọ bẹ́ẹ̀ lọ́ba fọwọ́ pa lára ní mọ̀lẹ́ka yẹn lọ́ba fọwọ́ pa lára lókè láti ìlú àtòkè délẹ̀ fàáwọ́fì aláwọ̀lẹ́nu hasana wà dídá hasana ló bá fọ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bí ìgbà ìgbà kan ṣe rí ọ̀rọ̀ tó dùn léèrè pé ayú ìmọ̀ ní àhápò ilé tí wọ́n lọ fẹ́ nínú dúkìá àti gbọ́dáwọ̀ tí lọ fẹ́ nínú dúkìá báyìí ó ní tọ́lọ́jẹ́ ti dúkìá àìdébìlì àwọn ìbáfọ̀ làkúnmí àdémọ̀ yìí inú ọdún tó wù ọba pẹ̀lẹ́ ọ̀kan nínú ẹ̀ fúnra fún mi èyí tó máa bímọ oníbàárà náwó láti àfi ha àwọn òbí bá rọ́ọ̀kà sí tí dúkìá bá jẹ́ ọ̀nà halal ọ̀nà halal àwọn ọmọ ìyá rẹ̀ sì káwọn ọmọ ẹgbẹ́ lọ́n bá rọ́ọ̀kà sí fọmọ ìyá wa tó bá mú adé bí nǹkan orí tọ́lọ̀ ń sekun káfí pé masha Allah àbí masha Allah tabaraka Allah ìròkún ọ̀nà ìṣẹ̀lẹ̀ sí nǹkan ìtò ní parí tá a bá rí fóun ní ọlọ́run bá ṣe fún káfí tabaraka Allah sí ní nǹkan tó bá jẹ́ halal inú pàtàkì máa ń sọ nínú halal tá a bá fẹ́ lóbìnrin bìsìnlá nígbà tá a bá fẹ́ súnmọ́ اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا ọlọ́run ọba mú wa jìnnà sí ṣètọ́n mú èsù jìnnà sọ́mọ tí a bá fi níbi orun tá a fẹ́ sùn yìí àfàwà kan ní last week ní ọmọ àyè nàìjíríà ti dàgbà wọ́n ní òdòdó lọ́rọ́ yorùbá tó sọ wípé tílé kan bá ń tòrò ọmọ àyè pẹ̀lú òbí dàgbà wọ́n ní ìdínkùbí ló sọ orílẹ̀-èdè ìjàpọ̀ ti dà ìdínkùbí torí pé o ṣàdúrà rẹ sí ìfẹ́kùfẹ́ oníṣẹ́ ẹ̀ńtẹ́ ẹ̀ṣẹ́ ákítọ̀ ẹ̀ tọ́wá ní ìlú náà lọ́mọdé nínú ṣètọ́nù àrẹ́gbá pé òtẹ́ẹ̀lì rẹ ti wọ́n pàdé ẹ̀ tó ti dorí tó lọ́mọ lóòótọ́ kò ní sá fọ́pọ̀ sí láyé bí nàìjíríà ti bá jẹ́ 2 mílíọ̀nù more than 150 wọ́n lè wáyé nù more than 150 million ẹwà láwùjọ bá jẹ́ àwùjọ ní àwùjọ bá jẹ́ àlámọ́ ẹgbẹ́ náà bá sí kíra fún mi rin ẹlẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ pọ̀ nìyẹn ló bá pọ̀ rẹpẹtẹ ló bá ṣe irú ẹ̀ náà fún ẹni tí ò ní lórí onítorí ó tó bá orí irun ti jẹ náà orí gan awọ rẹ̀ ti jẹ olúbọ́lọ́ ti bá ṣàkóso lòun fẹ́ òun náà wọ́n bọ́ pa lórí irun gbé ọdíké làwọn ọmọ fẹ́nu títí àbá ìjọba mọ́ ìbáyé òun náà bá sọ wípé nǹkan ọ̀sìn lòun fẹ́ wọ́n bá ṣàdúrà fún bá fún lẹ́yọ̀ kan tí ó mọ̀ bímọ bẹ́ẹ̀ náà ń kún lọ bá ṣàdúrà fún bẹ́ẹ̀ náà lọ bá kọ́jú oníkọ́ lọ́nà ojú ń padà ní ìkọ́jú olùdílà lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló fẹ́ máa sìn ọlágùnkà ọkùn ní ìjọmọ̀ bímọ gbogbo ẹ̀wà kún rẹpẹtẹ pàdédé ni mọ̀lẹ́kà wọn bá tí wọ́n bá ẹlẹ́sẹ̀ mọ̀lẹ́kà náà wá pẹ̀lú ẹ̀sẹ̀ ló wá bá ẹlẹ́sẹ̀ ìjọ sí ọdún ọdún ti lọ rẹpẹtẹ lórí ẹ̀ ló wá bá ẹ̀dá fún bẹ́ẹ̀ ti ìmọ̀ bá wá sí. ẹwọ kọ tí mo wà àti pé mo wá wà lórí ìrìn àjò mo ń bò ká tó tí bá rí tẹ̀lé ní ibi máa ń lọ bí wa. ẹ̀gbọ́n tó wí ni bó ti wà náà ní ní sọ̀rọ̀ sọ̀lá ó ní àlọ́kọ̀ kúrúkú kẹ̀kẹ́ ọ̀dọ́rọ̀ ọkùnrin àbí ìgbà tó jẹ́ náà

ìyẹn ọ̀padà ọ̀padà ọ̀padà ọ̀padà fọ́ọ̀mà ni ṣe ṣe lórí tó rẹ̀ ó lè fi sí nígbà tí ó kó tó di pé ìsìnà yẹn dé mọ̀ nínú ọ̀rọ̀ padà abúlé ló gbà lọ́dọ̀ pọ̀ tààrà ìfẹ́ràn pọ̀ jù wọ́n ń sọ pé ẹ ń gbúrò lágbájá ní àgbúrò rẹ̀ olókòrò àpàrà yìí ìdìtọ́ lọ́wọ́ àmì tí mo lẹ́kọ̀ọ́ àwọn ẹ̀yẹ pé òjíṣẹ́ ọlọ́run ti dùn áwò àwọn ọlọ́run ti jẹ́ kí ànájú pẹ̀lú ọ̀rọ̀ sọ́dà ní ọmọ rẹ̀ ó ti jẹ́ àti nínú wáyé ọ̀làkà wa ń sọ fún pé ẹ dákun tàbí pé mo mọ̀ yìí ẹ̀yin bá ẹ̀kọ́ ní bá báyìí báyìí báyìí tó jẹ́ pé fóun náà ti wà iná lè wà ọwọ́ àná lébi àá ní àrífùkà ní ìgbéwọ̀n mọ̀ yìí ó ní ẹlòmíì ẹni tó ń sọ ẹlòmíì ó ní ní ìtì èyí wọn ní wàrí tó hádà mọ́nà káàbìrán and káàbìrín ó láńlé lèmi ó sẹ́ẹ̀tì ní o àmọ́ mo jogún tó pọ̀ kí n tó fi tèmi fún un. tó parọ́ fún mọ̀lẹ́kà fọ́kọ́lá ìkúntà gáàrì rán àdíkù náà mú ń ká lọ́wọ́ ó ní wáyé fẹ́ ọ̀rọ̀ wá pa pẹ̀lú tó wí ọ̀pọ̀já àtọ̀lọ́ ìlànà fún kó tó wà tẹ́lẹ̀ kọ́lọ̀ ń lọ́pàá sílẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ lórílẹ̀ ọ̀tọ̀mátì nígbà tó lọ gbọ́dọ̀ ẹni ni kò sí nǹkan lẹ̀ ní nǹkan tó wà nílẹ̀ sílẹ̀ sílẹ̀ kún débi pé ilẹ̀ bẹ́ẹ̀ mọ́ gbà wọ́n yóò sí nǹkan lẹ̀ lọ́wọ́lẹ́ wà lákùú àti ìlànà òun náà padà sí bó ti wà tẹ́lẹ̀ àyà àti amọ́jú màláta níwájú wọn bá àwòrán ẹnìkọ̀ọ̀kan wọn náà ló ti gbé lọ sáwọn pé bó bá lọ náà léèyàn tó sọ tó dáa ó lè mú wọn lè sàmúlẹ̀ ó tún wá lọ yá àwòrán tí wọ́n lè jẹ́ dáhùn náà ti wà nígbà tí wọ́n rí tó bá lọ bá tó bá sọ̀rọ̀ rẹ̀ ló ti sọ fáwọn àkọ́kọ́ lórí tó bá sọ fún yín pé àkóní kọ̀dìkúntù àmọ́ èmi náà ti fojú rí o ó yẹ kí n sàánú rẹ̀ tó ní ìgbìmọ̀ ibú wọ́n ti wà yín náà ti wà bẹ́ẹ̀ nígbà kan fàrọ́tà lọ́wọ́ bá sọ ọlọ́run ló kàn wò ló sàánú ìjẹrin náà padà sí fàkúndé máa ṣì ẹrannu èmi ò ní fẹ́ràn ní ọlọ́wọ́ ìwọ́n ni wọ́n tàbí wà wọ̀ wàdá àmà ṣì èyí sọ fún abẹ́lẹ̀ ìtara ilé ìfúrẹ́ ìwọ́n tá pa ìjọba fẹ́ pa mú ìjọba fẹ́ mú fọwọ́ lọ yìí ó ní mo fọ́nà ọba mi wúra alá òjì nínú kàlí yẹ́wò mà ti ṣe iná àkọ́sà àkọ́sà ó lè láà ìní kọ̀m̀plẹ̀n fún ẹ̀rọ kan tó bá gbámú pẹ́lẹ̀ ìwù mi lónìí ìní kọ̀m̀plẹ̀n ìgbé ìtẹ́gbẹ́ sọlẹ̀ yòólẹ̀

ilé bá wùjọ dé tó jẹ́ yọ́rọ̀ ilé lónìí ẹnà fún àwọn ní àpòjúwe tẹ́ láàbí tẹ́ ìfọ́tàǹtọ́rò yìí àti ní àtòmí ìdáàbòbọ́ lọ́la kí ló padà bí gbogbo ẹ̀ ó fààyàn ó fi hàn tògùn owó ó jàjọba lóye ó sá lọ London ó sá lọ Amẹ́ríkà ó ṣe yahoo ó ṣe kankan kí ló fà àlùmọ́ fífúnẹ́tì mọ́ ìdínà owó

tó kù ní ìtọ́jú ju prado lọ àti betun clipper ìtẹ̀lẹ̀ méjèèjì kẹ́tọ́ bá lọ́lọ́ wà láàrin àbí. àbí ẹjọ́ gun ẹjọ́ gun kìíní ẹ̀ betun clipper tí kò gùn lọ. bó ṣe máa lásìkò yìí nìyẹn má kọjá bẹ́ẹ̀ tí tọ́lọ́ fi gbé àlàyé rẹ̀ tọ́ba ẹ̀jẹ̀ pé bẹ́ẹ̀ ló ń ṣe wà kí ní jọjọ́ kú ma kọjá bẹ́ẹ̀ tipátipá kò sí kọjá ọlọ́ọ̀mọ fi sàdánwò ni ẹ wo àwọn yìí wọ́n máa ń sọ̀kọ̀ àpòjú àwọn ọ̀rọ̀ kan àmọ́ ìwé asábáwùjọ ti lè tó ní ọ̀la ti ta ọ̀nà ìyẹ kó lè sòwò náà ọ̀la ẹ̀ ti mi lọ́wọ́ mélòó mi lọ́wọ́ sọ̀rọ̀ ló sílà fún yẹn fifty million fẹ́ni tó mọ iṣẹ́ tó fẹ́ ṣe kí èsì kó ṣiṣẹ́ èsì kó yàbàrà àti kí ni túnmọ̀ aláhọ́ làwàrà kú wọ̀dá lè sọ pé agbára àdánwò àtẹ́fẹ́ ní tẹ́ẹ̀gì rọrọ̀ àti tọ́nà bá sọ pé àpò tó ẹ̀yẹ̀ lè sọ pé kan lè dá èyí máa ń ṣe ẹgéwu ẹkàwé mo máa fi sáàkì ní ọ wá parí pé ìlà ìlà àti pẹ̀lú àánú ọlọ́run ẹ dákun kí láàrin dáwọ́ sí ẹ wà nípò ìjọba ẹ wà nípò àdáni abara tiẹ̀ ẹ tó wà níbi iṣẹ́ ọwọ́ ara owó ilé wà láyé tó báyìí tó sọ̀rọ̀ ní last week bí mo ń sọ pé ọmọ nàìjíríà ló dàgbà àwọn náà sọ pé nàìjíríà torí o ti darúgbó. kò wá sí ìmọ̀ ara ọmọ fifty one years kò sí ìmọ̀ ara kúrò ìgbà olóńgbìdè mo wá láwọn mẹ́sẹ̀gì mẹ́sẹ̀gì sí ìmọ̀ tí wọ́n ti ṣe ṣe ìmọ̀ bí àkójọ àdúgbò náà wọ́n ti àdúgbò wọn ti kọ́ pé nàìjíríà àti tiwọn ẹ̀dá àmùta ni wọ́n pẹ̀lú báwùjọ ti wà tẹ́ẹ̀tẹ́ pọ́mẹ̀ ni wọ́n kí ni àbẹ́sán gbọ́pọ̀ ẹ̀pamọ́ tó ló tẹ̀lú tó tẹ̀wọ́ òlú mọ́lẹ̀ tó sá lọ tó ẹ́kẹ́ gbogbo láti tún ní ọ̀dọ̀ ẹ̀nìkan ló wà tó ní congratulations àbáwọn èèyàn ti ń dààmú pẹ̀lú 51 51 days wọ́n ti lọ sẹ́fúntì ó ní sẹ́fúntì bá pọ̀ tẹ́ẹ̀dì ẹ̀mú àná wọn ní ẹ̀rí ilẹ̀ fọ́dọ̀ ẹ̀ ní ìrùn ti sẹ́fúntì báwo ẹ̀fọn ẹ̀wọ̀ ẹ̀fọ́dà wọn báyìí lóhùn. kí là ń tẹ̀lé lé kí là yọ̀ kí ń bẹ nínú orílẹ̀-èdè yá. èmi àtẹ̀yìn nípa dáàpò ẹ má sínú ẹni tó mọ̀ sọ pé kò ní lójútùú mọ́ àwọn alábàjẹ́ àwùjọ àwọn alábàjẹ́ láwùjọ bàjẹ́ àmọ́ mọ̀kún bá ní wá ìdún bá ní wá ìdún yàtọ̀ kọjá wà kálífà tó ti máa ń sọ ọlọ́rọ̀ ti pẹ́ẹ́pẹ́ ẹnìkan mọ ló síwájú ń gbé ó ń gbé ní mọ́lé òun nìkan èèyàn wá ń wo that Nigeria ti gbé iṣẹ́ yóò ní yọ rárá rárá kódà tó bá ti pé one thousand ní mọ́lẹ́ àti ten times one thousand ní pé block kọ̀ọ̀kan kan pé one thousand ẹnìkan tó wá ń wo yóò bá tẹ́jẹ́ dínà bẹ́ẹ̀ náà ilé ẹ̀kọ́ kátó wá sọ pé one thousand ló fẹ́ wó lẹ́ẹ̀nìkan kò níyọ ṣùgbọ́n pé ní ti kọ́ ní mú ó ti ibi tá lọ gan ó ti dínkù kálukú ló dúpẹ́ fọlọ́run láyé gbogbono lábẹ́ ti gbẹ ẹjọ́ rọ̀ bá sojú jọ́ náà lọ́run kò sojú ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀ tó tó rà àmì ló ti ga lẹ́yìn lẹ́yìn gbogbono tí ò gbọ́sàn yẹn gbogbo ọmọ lásẹ̀ ti sálọ gbogbo omi tó ti wá kùtù ìgboro kẹwọn bá tú àbùtà àwọn òkè wọn ni ògùn ọ̀sán ó kó lọ ẹ̀dá tó yẹ mélòó ìgbòmòlò tẹlẹ́ nìkan ni bọ̀dí pa burúkú ló là ó sì ṣèkì àwùjọ lọ́nà tí ó dáa ẹnì kan tó tó adúgbò tó mọ̀ sọ́yìn tó máa tó máa kẹ́kọ̀ọ́ ní àwọn olùkú ó sẹ́lì kan kódà ó ti báwọn obìnrin lọ pọ́ bọ́ọ̀n àwọn akẹ́kọ̀ọ́ sá wọn fi ìyá lọ sí twenty one láì jẹ́ kí wọ́n ní break nígbà tí wọ́n ní wọ́n ti mú o wọ́n ti mú o wọ́n ti mú o aláti tu owó èyí wọ́n ti mú tó ń bòlò nígbà bẹ́ẹ̀ lọ wọlé lọ báwọn èyí ṣe kí ti mú ní ìtàn sọ̀rọ̀ náà ṣe kí ẹsẹ̀ kan dọ̀hùn tí èèyàn ló bá wá pọ̀ láwùjọ bó ló fẹ́ ní làpá nígbà tó ti di èèyàn kan fẹ́ dàlú tó fẹ́ túlù tí èèyàn ló bá wá pọ̀ láwùjọ bó ló fẹ́ ní làpá èèyàn rẹ̀ wo àlẹ́ni yóò mi lòdì láà wá lè yọ́ mi láàfẹ́ tí ń tó gbọ́ lọ́wọ́ àbá àtọ́jọ́ bẹ̀rẹ̀ sí àná tó jẹ́ pé ojú ọ̀rẹ́ ni wọ́n ti fi náà fi fi lọ́mù ọlọ́mọ wa ní ìnáma àwọn ọmọ ọlọ́run fìtìnà àwọn owó yín àwọn ọmọ yín fìtìnà ni wàhán lọ́wọ́ àìsàn àjẹrò pàdé ẹ má yóò ká ìròyìn bá yín lọ́dọ̀ ọlọ́run torí pé èrèjẹ tó pọ̀ ọ̀dọ̀ ọlọ́run wa ló wà ọlọ́run tó ní pàtàkì lọ́wọ́ àná sàkàbù gbogbo pátá àfihàn ẹgbẹ̀rún ọlọ́run wà máa ń wá àfihàn ẹ gbọ́dọ̀ olùmọ̀ ẹ gbọ́dọ̀ ọlọ́run ẹ gbọ́dọ̀ ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ọlọ́run gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run wà àfihàn tẹ̀lé wọn ìpàdúbẹ̀ ayé ó tóró ayé ó tóró kò sí pọ̀tàbálẹ̀ kan tí ń bẹ lórí àwùjọ inú ilé kan inú ẹbí kan bóòtù kan rí jẹ tó kọ́ rí mu tó tí ò sí fọ́kàn balẹ̀ ń bẹ̀ kò sórí láwùjọ yìí irú àwùjọ tá a wà yìí tó yẹ sábà da títì gbogbo títì yìí àti fìrìn àjò iná ò tẹ́jú mọ́ iná dúró dáadáa tó ti fọ́ tẹ̀lé àti tí tó ni wọ́n tún ọtí tù ṣe wọ́n kó oògùn sí lápò débi pé ó pọ̀ lè pé ẹgbẹ́ lè máa lọ tà ní sẹ́ńdà àdéhùdá àwọn apàdánù kọ̀ọ̀kan balẹ̀ wà láàyè yóò fàkó láwùjọ rẹ̀ àti iná lójú àti títì èyí ó fàkó láwùjọ tó tó kàn balẹ̀ tó pé kò sí tí wọn ò ti lè gbé yín kò sí tí tí lè gbúrò ọmọ kò sí tí tí lè gbúrò àdá irú àwùjọ bẹ́ẹ̀ gbogbo ayé ní pátápátá túbọ̀ ẹ̀ bá ń ṣẹlẹ̀ kì í ṣe tó kọ̀ọ̀kan balẹ̀ kì í ṣe tó wọ ọ̀dà àwọn ọ̀dà wọn gbé àgbẹ̀lẹ̀ wọn bá sọ̀rọ̀ àwọn ọ̀dà arákọ́rọ̀ ń gbà sàlẹ̀ fún àtúnṣe rẹ̀ kuma ta tsare kuma da wani fasari da kuma subhanak allahumma hamdi أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم أنت الإسلام والمسلمين وأعز الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه آله يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون ومن صلاتكم كفر الله تعالى